لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مشتفاتها إن كل مشتفة بدعة وكل بدعة دلالة ثم دلالة في النار أحدثكم لنا حتى يكرم أتي يكرم هو النبي محمد كيف يعلم على إيديه àwọn bàtàdà rẹ̀ ìrọ̀lẹ́ tí ó ń ṣẹlẹ̀ ìgbàlá náà tó ti di ọjọ́ ọdún ìdè àìsíyára àdéhùn tó di ìjọ tí àtàrà yìí tó ti parí ọ̀rọ̀ sọ́rọ́ tó mú ká àyà ọ̀pọ̀ àti mẹ́fà ní títà tó kíkà ìdàgbé áká. فنقول آية واحد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا ولوالدي القربى أعوذ بالله من الشيطان الرجيم واحمد الله وأتم إحسانا وأتم الصلب والزكاة والمساكين والجار بالقربى والجار بالجنب والصاحب بالجنب يأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما لو ليه أنا أيوة. إنه رأيت في أقاليد ولن يكون عليه ní ẹ̀fúnrẹ́rẹ́ níwọ̀nba nípa nǹkan tí ó ń jẹ́ àtẹ̀síkán ilẹ̀ ìwà ìjẹ́ ìṣe dáadáa sí òbí méjèèjì. lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ọlọ́pàá bá tán ọlọ́pàá bá dé wá gbogbo wọn a ẹ máa ti ẹ̀mí ọlọ́run wọ̀lá tó fún ibi ṣẹ́yìn a ẹ má fi nǹkan ṣe ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀mí ọlọ́run ọba èyí àkọ́kọ́ àṣẹ ọlọ́run wọ́n lè wá ilé-ìwé nìkan sára olúwa ní òbí méjèèjì ẹ̀ṣẹ̀ dáadáa sí wa ń la ṣàlàyé ní àná wọ̀bí nínú kóòdà olúwa ní ẹkún ṣe dáadáa sí àwọn tí wọ́n rá jẹ́ aláṣọ lọ́rẹ́ yìí. Rèkóòdà لغة كثير رحمه الله ويعني الذي بينك وبينه قرابة ويجب الدين الدين يعني ọlọ́pìnrin olúwarí ẹ̀ṣẹ̀ dáadáa sí bí kúròdà àwọn tí ó bá jẹ́ àwọn tí wọ́n súnmọ́ ẹni ìtumọ̀ tí wọ́n súnmọ́ ẹni ni pé ẹlòmíẹ́ bí bàbá bàbá tiẹ̀ bàbá bàbá tiẹ̀ bàbá kan náà ló dé wọn. ìyẹn ní pé bí wọ́n bá lóko ṣe máa wà nínú agboolé kọ̀ọ̀kan ó ṣe pé wọ́n bá lóko máa yọ ìṣe ọmọ ní agboolé báyìí tó bá fẹ́ tírèdì àwọn ó ní bàbá bàbá bàbá tèmi àti bàbá bàbá tiẹ̀ bàbá kan náà ló dé àwọn yóò tó ẹ̀dùn òun. àti bàbá tèmi àbúrò bàbá tiẹ̀ bàbá kan náà ló dé wọn. ẹgbẹ́ sáà ló jẹ́ fámìlì bóyá fámìlì tí ó ń súnmọ́ ni pé fámìlì tí ó jìnà ọ̀rọ̀ pè ní ẹtí ń jẹ́ bíbélùkúròdà. Gracias. ذي القربى tó náà ní fẹ́jẹ́ mẹ̀lẹ́bí ló wá ní ọgbọ̀nà ṣe dáadáa fún wa. bákan náà wẹ̀yìn jáàrí àtẹ̀jọ́sìlì. olùwàtúni wẹ̀yìn jáàrí lójú lórí. مرج كثير الجار الجنوب الذي ليس بينك وبينه قرابة ẹni tó ṣe bẹ́ẹ̀ kì í ṣe ẹbí àmọ́ aládùúgbò ní ẹjọ́ ń gbé ẹjọ́ wà ládùúgbò ní àmọ́ ẹ̀ kì í ṣe mọ̀lẹ́bí kan náà tọ́lá kì í wọ̀lẹ̀ kì í kan láyé tó lọ́mọdé kìíní lè ní lọ́mọdé kìíní lè wọ̀ kálukọ́ lọ nínú ọtí ẹ̀ wà ní àdúgbò ẹjọ́ ń dún papọ̀ ọ̀rọ̀ yẹn ni ìlú ọba pàṣẹ bí ẹ kó ti pàṣẹ pé ẹ lọ́sẹ̀ wọn tó pàṣẹ pé ẹ dára sí àwọn òbí tó bí yín bẹ́ẹ̀ náà ni ẹ dára sáwọn mẹ̀lẹ́bí yín bákan ẹ̀ dára sáwọn tí wọ́n ń jẹ́ aládùúgbò ẹni pé ẹjọ́ ń gbé papọ̀ tó àwọn ẹni wọ̀nyí yìí sábà ń ṣàlàyé wípé èèyàn ó ṣe dáadáa sí wọn àwọn afá ṣàlàyé wípé ó jẹ́ ìṣẹ̀dára sí àwọn alábàágbé ẹni àbẹ tó jẹ́ mọ̀lẹ́bí ẹni. àwọn kan nínú ìṣẹ̀dára sí ẹni pé kí wọn máa sára nà fún wa kí wọn kí wọn tó bá ti pàdé wọn nínú ilé ọgbọ́dọ̀ kí wọn èyí jíra náà kí ara ilé sára ilé ọmọ ilé kan náà ẹ̀pàdé ara yín ẹni tẹ́ ọmọ ìgbà tó ra yín lọ. tó ẹ̀kọ́ tí fúláwọ̀ wa kọ́ wa ní pé ọmọ kékeré yóò kí àgbàlagbà ọmọ kékeré yóò ọ̀pàdé orí pé nígbà yóò bẹ̀rẹ̀ ìbẹ̀rù gùn ọ̀ nídàájí láàárọ̀ wọn fi àwọn ilé àwọn ilé ìwọ̀n ìjẹ́ pọ̀ ní ìyẹn ti ẹ̀ sọ̀rọ̀ àlẹ́ yẹn tá ló kọ́ wọn tá ló kọ́ wọn tó kọ́ra ẹ̀ wọ́n jìjà náà lẹ́nu lórí mi ò rí yàn rí tó àfẹ́ntí bá ń jẹ́ pé ò rí yàn wọn ẹni wọ́n sọ pé ọ̀ lẹ́kọ̀ọ́ níjọba ọ̀ torí ìjọba فالذي يسلم الصغير على الكبير ọmọ kékeré ní kókó lọ kí àgbàlagbà ẹ̀tọ́ tó wọ dáre ẹ̀tọ́ tó gbé bàbá rẹ ọkọ àdéhùn náà gbóyè ẹgbẹ̀rún àwọn àdínkù ẹkọọrọ wọn ni àpẹlẹ báwo ni tó bẹ́ẹ̀ náà tó wá ń jẹ àdìsíyàn ní inú ilé ni tó olùlérí ni àwọn àdínkù rárá. أفضل ذلك وقام الدعاء يسلم الصغير على الكبير ثم قمرين كده قام الدعاء ثلاثة أو قال لي جنة فعلا ما دعاء قام الدعاء ثلاثة هنا ولا بدو دعوة ẹ̀tọ́ wá ṣe pé ẹgbẹ́ kan náà lẹ ní ẹgbẹ́ kan náà ní so ẹ̀tọ́ wá wà ní ipò kọ́kọ́ sálámà síra wọn òun ló sálámà òun wà lórí ìjòkó ìwọ́n kọjá lọ bá gbọdọgbọdọ sálámà sẹ́ni tó wà lórí ìjòkó ẹgbẹ́ àtàwọn àlejò ẹ̀ka àrùn sí ayé dáadáa àgbẹ̀lẹ̀ báyìí kọ́ máa lọ. so eléyìí ẹ̀tọ́ nínú àwọn ẹbí ń jẹ́ pé èèyàn ṣe dáadáa. tó bá kan náà àyíyájá tó wú ṣe ń lọ́rọ̀ pé kí ọ̀rọ̀ lè kí kí ẹ̀ bá rẹ̀ bá gbọ́ pé ẹsẹ̀ jọ ń gbé ẹsẹ̀ jọ jára ní ilé ọ̀rẹ́ abẹ́ntẹ́ jẹ́ ara aládùúgbò kan náà ọgbọ́n kó rẹ̀ yàn ápòrò lọ lè kí òkú tàdó àfúnilé ọmọ ìṣẹ́ àti àbúrò tí wọ́n kí náà lè fi lè fi rí pẹ́ tó ara ẹ̀tọ́ tí ìran ń ṣe náà ní eléyìí tó bákan náà wà mùsàlákẹ́tù fi fọ́nrán ṣe yìí wọ́n sáré àtúntò. ìgbà tí dáadáa bá ṣẹlẹ̀ sí aládùúgbò rẹ ìgbà ṣẹlẹ̀ sí ẹgbẹ́jọ́ dé ọmọ inú ilé ní dáadáa tó kú bímọ ó fi ọmọ lọ ní ọkọ ọ̀rọ̀ àmọ́tò ó kọ́lé gbogbo dáadáa tí wọ́n ṣẹlẹ̀ sí yàn dandan ara ẹ̀kọ́ yàn tó yàn ṣe dáadáa sí òun ni kó lọ lè kí i àwọn ọmọkùnrin sí òun àfọlọ́wọ́ wo àfọlọ́wọ́ fi gba gbàdúrà bí o lọ lè fi wọn ẹni tí o bá ṣe lé ẹni ò ṣe dáadáa sí aládùúgbò rẹ̀ tó tí ìdùnnú bá tẹ tí wàá ṣẹlẹ̀ sí wọn wọn náà ti dábàá pé a ah, wọn náà tó rẹ̀ dùn sí tuntun ṣẹlẹ̀ sí wọn ní ìdùnnú bákan náà wọn wà dáàbò ẹ̀ńdà mùsùlùmí tí àbúrò kan bá ṣẹlẹ̀ sí i wọ́n rẹ̀ tí wọ́n lóde ẹ̀fí rẹ̀ lọ́wọ́ pé kí n lè rọ̀ ọdún ìgbẹ́ ìṣẹ́ níbi ètò ìṣẹ̀lẹ̀ sí ẹni yìí ọjọ́ mọ̀lẹ́bí rẹ̀ ni ọjọ́ ẹgbẹ́rẹ́ tí wọ́n lọ lé ní ọjọ́ aládùúgbò gẹ́gẹ́ bí a ti ṣàlàyé pé àwọn tó ń yá àgbà àwọn tó ń yẹ dé kóòbà àti ìjà orí ẹ̀dùn bákan náà àtẹ̀jáfùsù ọ̀nzẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá jẹ́ ara lórí èèyàn ọjẹ́ mọ̀lẹ́bí yàn ara dáadáa bí àwọn ń ṣe tí wọn ní pé tó bá ṣe ọ́ ọṣẹ tí ò dá fún ọ oṣù kan tó tún fún ọ mọ́tò pé kò ní sánmá sánmá kò ní sánmá kájú kò ní nǹkan tó bá ṣe fún ọ kò dáa lódodo wọ́n ṣe dáadáa sí i òun wá ṣàbúrú kájú kó lẹ́ gbàgbé rẹ̀ àbí kó bá tiẹ̀ ti bẹ̀ ọ́ pé àmẹ́jọ ó lẹ dákòjú ọlọ́run ìmọ̀ràn ni ẹ oníbi kò tó máa rájú pẹ̀lẹ́ pé ọ̀ máa náà kọ́ àti bá náà náà ó bí lóhùn ọ̀má náà gbà pé kí ni ìmọ̀ràn náà ni tó àtẹ̀jẹ́ wo gan tẹ̀lẹ́ fi yí ọ̀gá tó lè bá fọ́ ẹ̀ ẹ̀ mọ̀ṣáárì nìyí bákan náà àwọn ìyàwó rẹ̀ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ìyàwó àbúrò rẹ̀ kájúkù lára wọn mọ ọ̀nà bí wọ́n yàwó yàwó nínú ilé ìgbà tó ń ẹwọ oúnjẹ tí wọ́n ti ṣe pé ọlọ́run kí ilé wà ní kátà àfa àpọ̀ torí mo sọ pé bẹ́ẹ̀ wọn kí wọn ẹlẹ́bí ó ti mú kẹ́kẹ́ sọ wọn abẹ́rẹ́ wọn kí wọn yẹn sálámà lásán náà ni kò sáwádà ń bẹ̀ sáwádà kájú rẹ̀ kò lára wọn oníkọ́ wọn lọ́jọ́ yàwó yàwó nílé. ara ilé ìyàwó ọ̀dá rẹ̀ ìyàwó àbúrò rẹ̀ tó ti wá rí pé ẹ̀kẹ́ rẹ̀ ń dán kí ń tiẹ̀ kí ń tiẹ̀ kí àá ah, ah, ẹ̀mọ́tẹ̀ àwọn yìí wọn àti àwọn ń yàtọ̀ kí ló ń wò dé bẹ́ẹ̀ ìyàwó wọ́n ní ti jẹ́ àwọn ìyàwó wọn jìnnà wọn. kọ́dọ̀ ọmọ obìnrin tí kì ṣe ọmọ tó wà ní ipò ọmọ rẹ kì ṣe ọmọ tó wà ní ipò ọmọ rẹ ọmọ obìnrin ọlọ́lọ́bìnrin obìnrin ló lé ọmọ bá lọ́wọ́ ọmọ bá lọ́wọ́ kọjá wọn á ní kí ló dé kàrẹ́ àwọn àṣẹ fún mi pé àwọn ọmọ ìta ọ̀rẹ́ dáadáa à nínú ọkọ̀ ò. bákan náà ara dára kí wọ́n ṣe sí alábàágbé ẹni òun náà ni wọ́n á wò wó bẹ́ẹ̀ ẹ̀rù fi. tí wọ́n á rí ìgbẹ́sán tó jẹ́ láì tó jẹ́ tí ò dáa tó takò fi ọlọ́wọ́ bá dín ní ní gbọ́dọ̀ ṣe wá sí fún nípa kíyèsí rẹ̀ áá ah, lọ́wọ́ ah, tó wọ́n yọ̀ ọ̀dà ẹ̀rọ̀pọ̀ ara nǹkan tí ó ba jẹ́ nù ó ba jẹ́ òun náà ni ju kálukú ni kálukú ń wọra wọn tó ọmọ ilé ìjọ bẹ̀rẹ̀ ìdákùnbà tí apáàtọ̀ ń bẹ nínú ilé wọn tí wọn wọ̀ wọ̀ káàkiri tí apá yẹn ọ̀sán fún un kábà tó wá jáde ta kó apáyé apáàtọ̀ ta fún àwọn ọmọ pé àtúntò ọ̀rọ̀ yìí tó wọ̀ pé àwọn aláṣẹ ìjòlè òun àwọn kata títí rè é wọn tó bá pàtó bẹnu lé wọn tí ò tẹ́lẹ̀ ní ṣé ọ̀sán fún un tó bẹ́ẹ̀ náà ní kọ́lá ni wọ́n já fa ni wọ́n já fa àwọn afúrúkà mẹ́tẹ́ báyìí máa ń ṣe nígbà kan báyìí máa ń ṣe nígbà tí ọmọ ń bá ń sọ fún òfin máa ń ṣe boyfriend girlfriend ẹni gbogbo àwọn ará ilé wọ́n níbo ló ti fẹ́yàwó ìgbà tó dáa nìkan ti wà ní ìpínlẹ̀ wa bẹ̀rẹ̀ sí wọn obìnrin ọ̀wọ́ aléwà yìí àwọn obìnrin ìdòkó nígbà tó ẹja wọn rẹ níbí ọmọ tí ìyá rẹ bàbá rẹ wò fi fún yín ti mú ọkọ rẹ nílé ọmọ ọkùnrin tí ń wá ti mú ọkọ rẹ ọgbà àti àwọn báyìí àti kéjì ń. tó gbogbo tí ń dá burú lẹ́nu yẹn tó fẹ́ kí wọ́n kẹ́ ẹ̀sìn sí àtó fẹ́yàwó ni sátọ́lọ́ ìyàwó wọn ni gbóró tí rí tó gbogbo àwọn kan yẹn tí wọ́n ń pa jùlọ ìdíkà ìlú ti jùlọ láwùjọ. àwọn àti bẹ́ẹ̀ ni gánà yóò tún tòkó jẹ́ni kó tòkó àti ìwọ̀n kọ́kọ́ rẹ̀ ti kíni lọ́dún sí lọ́ba àgbà àgbà yóò eléyìí aburulala ni ẹni tí ó bá ń dákẹ́ fún nǹkan báyẹn kò fún aládùúgbò rẹ̀ kò sí dáadáa sí kò sí dáadáa sí. tọ́ba kan náà wọ́n tó á rìnrìn àwọn owó yẹn lọ ń ṣàdúrà tọ́jọ́ bá dá aládùúgbò rẹ̀ ní ẹ̀rí pé ń ṣe nǹkan tí ò dáa sòfin ṣàdúrà fún un. àbí ẹ̀ ti ẹ̀rí pé nǹkan tí wọ́n bá ló jẹ́ ṣẹlẹ̀ sí pẹ̀lú ìfowópamọ́

máa wọn ara ló lé yín mẹ́rin kankan torí ilé kankan amọ̀ràn sọ̀nìdàlá kùkù amọ̀ràn sọ̀nìdàlá kùkù lọ́rọ̀ sọ̀nìdàlá ẹ̀fẹ́ wọ́n fẹ́fẹ́ rọ̀ àlẹ́ yìí ìdá ọmọ àwọn منه معصية تبارك الشكم بل أبي لا يكم بتوا الشيء يقول قواش الجو تشغل عليه أبي لو تسيرو aburú tí ó ṣe ọ̀nà sí wọn gẹ́gẹ́ lọ́nà sí mọ́tò àti rẹ̀ kan kìlọ̀ fún ní pé ẹ̀sìn wọn ti rú mẹ́tò ìṣe yìí lọ́ba ẹ̀sìn mẹ́tò ètò ìṣe yìí ọ̀dà sọ pé wọ́n kọ́ mọ́tò láìlè wọ́n kọ́ rẹ̀ òkè òkìlọ̀ fún ọ̀pá ìlú rẹ̀ síta pé áá ìgbà ní rẹ̀ bóyá lè fi irú àwọn burúkú ń bẹ láwùjọ wa wọ́n fẹ́ lọ yàgbẹ́ ní àgbàlá ọba ká wọn ní máa ń wú rí ní bẹ́ẹ̀ sáré ó sáré èyí kí ló dé yìí. sáré àtàkùn ẹ̀dá tuntun náà ẹ̀dá tuntun náà bóyá kiri mọ́tò àti rẹ̀ tọ́kọ̀ kìlọ̀ fún mi mọ́tò tẹ̀rù lé ìwọ̀n àwọn mọ́tò tẹ̀rù lé ìwọ̀n àwọn ọmọ tẹ̀rù lé ìwọ̀n àwọn bóyá kiri àmọ́ àwọn àṣìṣe aláṣí aládùúgbò ẹ̀ tuntun pé kí ni ẹgbẹ́ máa ń tún àti ilẹ̀ ilé ìgbéràn rẹ̀ mọ́ láéláé kò lè nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ tó yíò kọ́lá tó bá jáwọ́ níbi aburú tí ń ṣe òun aburú mi lòun tó tó pẹ̀lẹ̀ pẹ̀lú rẹ̀ rẹ̀ tó wọ̀ kó lọ rẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ mọ́ àmọ́ ó ká mọ́ ìdí aburú mi rẹ̀ mo ti ka ọ báyìí oṣù tó láti rí so nǹkan méjì wá sí wá sí orí méjì ni ó bèrè ní ìbẹ̀rẹ̀ àwọn kan náà wọn ní ìlú òun ní ilé ẹ̀rí kàmúmá ó lè ṣe tọrọ pé ọlọ́fẹ́ kí ọlọ́fẹ́ kí rí ọlọ́ ìlú wọn lè ti rí ọwọ́ so ló jà wọn níbi aburú yẹn bákan náà yóò ṣe kéde yóò àtúwọ́ ọmọ ní ìbẹ̀rẹ̀ ó lè má jẹ́ rí ìwọ náà ìdẹ́kọ̀ọ́ náà ti fara pàlà ní ìsìnkà ni ẹ̀yìn àwọn náà ní ó lọ kan ló láì ṣe áá láàrìnà ìyàwó lágbájá áá tó wá ní ti ọdún àlàyé ti ọdún tí wọ́n bẹ̀ ọ́ wọ́n bẹ̀ ọ́ ní ti ọdún dákùn àtàkàlà bí dáhùn kọ́ ọmọ tó wá ti rẹ̀ wọ́n ti tó wá ti rẹ̀ àkọ́ tó wá ti lọ́nà ọ̀nà so ṣe wá àti fún sọ fún má ti di ìlú kan báyìí lọ́wọ́ ti di ìlú kan báyìí lọ́wọ́ torí tó bá ń sọ kódà wọ́n fẹ́ lè débi pé wọ́n bá padà wá tún dára rẹ lẹ́bi pé áá ah, mo kí lọ dánwò yìí kí ló dánwò yìí ọ̀wá lè bẹ ẹnìkan kan òní rí ẹnìkan kan lé ní ọ̀rọ̀ yẹn ìbànújẹ́ tó padà tó wá rí rẹ̀ pẹ̀lú ní àtúntọ̀rọ̀ kan wá dé àwúlé àbímlórì àbímlórì à wà lẹ̀ wọ́n gbọ́ wá orí àbí wà ní báyìí sọ̀rọ̀ náà tó àtúwọ̀ náà tó náà ní Islam lẹ́sọ̀ wọ́n sọ̀rọ̀ ní máa ń tẹ́ta àwọn mùsùlùmí tẹ́ta àwọn lẹ́sẹ̀ tó bá ń gbà sí ní mùsùlùmí ọlọ́wọ́ ọba àtúrí ọ̀rọ̀ náà tó kọ́ tó àti ní mùsùlùmí nínú ìtọ́jú rẹ̀. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tó ṣe pé ohun ní sọ mọ́ àfihàn ní orí tẹ́tẹ̀ fún un. Wọ́n sọ ní tẹ́tẹ̀ fún pé wọ́n wọ́n ìgbójẹ́ ìgbójẹ́ àti tí mo tó fi àti ìlẹ́nu náà mi ò àti ìlẹ́nu náà mi ò mọ́ sọ àti ìlẹ́nu mọ́ sọ àti ìlẹ́nu rẹ̀ tó tó bá ní ṣe orí yẹn wàhálà yóò kórìíra rẹ̀ ní ẹ̀mí yóò kórìíra rẹ̀ ní ẹ̀mí. tó bákan náà ní sọ wọn fẹ́ràn ní pé ara dára bí ẹ̀tọ́ lọ ń ṣe òun náà ni ẹ̀rìn ètò àmì jàre ọ̀tẹ̀tẹ̀lì mi àdíyẹ tẹ̀lé òun ara ẹgbẹ́ bá ń bá gbé ìyẹn máa fún olóúnjẹ tó bá ṣe máa fún oúnjẹ. ilé ìlànà òun ni wọ́n lè sìn ọ̀la ìpín wọn nígbà kan táwọn akéèké sí ara ilé kan tó bá ń ṣe oúnjẹ ó lè ní ó pàtàkì tó lè má bọ́ wá tó ìlú tó bá bọ́ tó ní gbogbo. tó àdékọ́jẹ́ ìyá abíní ẹ má bọ́ wá àdékọ́jẹ́ kó náà ni ó bu fúnra rẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ tó fún un ó lè lómi yóò ti ọbẹ̀ tó bá ti ń gbé ọbẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ láì yóò tí ò ní lọ fún fúnra wájá ànígbà tó tàwọn sí èké tí ẹ bá dáná ẹ ní mo rúkọ ọbẹ̀ wá tán gbogbo ọbẹ̀ yìí tán nìkan ní ọ̀lẹ́ lónìí tí wọ́n fẹ́ dáná alẹ́ jẹ ẹrù pé ẹ á ẹrù àwọn ẹrù ẹsẹ̀ àwọn torí pé kí ni ẹ sì rí ọbẹ̀ gbà lọ́dọ̀ ara lé mi àwọn àti ìhàn ara lé mà ẹ tọ́ da fún tó jẹ òní fẹ́ fẹ́ ni kí òní jẹ gan ẹni tí òní jẹ òun náà òun náà òní fẹ́ gbà lọ́wọ́ ẹni tí lórí jẹ torí yóò ní yóò máa lo ẹni ó ti ní láti ọkọ̀ pé a ti kí òun yóò máa lò. Gbọ̀ọ́dá ìyá wa ń jẹ àwọn èèyàn ìnira yìí wá pọ̀ ní àwùjọ kò ìdáyẹ tó wá ní àwùjájú. Ẹni tí òun náà ní òun náà òun náà wọ́n à. Ẹ̀wọ̀n ẹ̀wọ̀n fún wọn ní ìsìn. Wọ́n wọn ní ọ̀rọ̀ ìṣẹ́lẹ̀ ìyẹn tó lè rí àwọn ìyẹn láti kí àwọn ìyẹn láti kí àwọn ìṣòro rẹ̀ àwọn ìdáàbò kẹ̀kẹ́ ló ní àkúrá ètò ilé ló ti dá yẹ ló ní ló ní ẹwà nínú ẹwà àpò ẹwà owó ti lọ sí kéde yóò lọ yọ òkúrò tó bá ti yẹ ó ti gbogbo ẹ̀rọ tó káàkiri wọn jẹ ẹ̀kú káàkiri wọn tó wọn jẹ tó kí ló fà á òun náà ní kọ́tà ti kóra wá wàhálà àti kóra wa sí so eléyìí ìmọ̀ tí wọn ládùúgbò ní ẹ̀kọ́ ìmọ̀ tó bá dáná fún olójẹjẹ tó bá rí pé ó ní bùkátà tí wọ́n ra afurasí èdè ní fáwọn èèyàn fáwọn èèyàn wọ́n ń pè é fún àtàn ìdìbò báyìí lẹ́rù èmi ìlú ti ṣẹ̀dú oṣù méjì ìbárí jẹ láìsí kan yìí áá ah, ah. ó sì lè jẹ láìsí kan fúnra rẹ̀ tán wọn àti mọ̀lẹ́bí rẹ ó sì lè jẹ́ tán ní wàá lóko ìgbé jí ni wọn lè jẹ láti gẹ̀rẹ́ wọn ní mọ́tò wọn wọlé ní àhà ah, ah, ní ibi ilé òwe lẹ́yìn ó oṣù méjì jẹ yóò ti jẹ náà yóò ti yóò ti fẹ́ tó rà tó bá lé lọ́sẹ̀ kan tó bá di lọ́sẹ̀ kan ọ̀yàwó dáná ìlú ọ̀jọ́ ti báyìí mo rà á wọ́n kó lè di fọ́ọ̀tù kejì lọ́lẹ̀ kó dì í ẹ̀dì jẹ́ ní ìjẹkújẹ ẹ̀dì ìbòyìn àbí ìgbọ̀dọ̀ rí náà ọgbọ̀dọ̀ mọ̀ pé èèyàn gbọdọ̀ fún èèyàn ṣé kí òun kó ti wà lọ́dọ̀ àwọn haúsá nìṣó ẹ tó bá lọ sí north tó ẹ ní owó tó bá jí làárọ̀ gbàgbé kú òfin ló jẹ yẹn olè orí kan fẹ́ lọ́kẹ̀dé ní ó dùn kó kalẹ̀ ó ti wọ gbọ́n ọ̀rọ̀ lónìí ó ká kọ́ wọ gbọ́n ọ̀rọ̀ lónìí. ìjẹun bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn olówó kan ẹbí ń tẹ́lẹ̀ gẹ̀rẹ̀ fún yín tó ṣe ní ọ̀nà bàbá fún wọn ní ìtọ́jú kí wọ́n ó sì pè wọn bá tó di bí aago mọ́kànlá fọ́tò mẹ́ta pẹ̀lú gẹ́gẹ́ tó kún sí sàkálẹ̀ wọn bó ti wọ́n sọ fún wọn jẹ́ bá tó dì rọ̀lẹ́ báyìí ní ọwọ́ mọ́gárì fẹ́tò bá súyà wọ́n ra súyà kọ́lẹ̀ lọ tó ń gbòmí ọ̀rẹ́ bàbá bá déjì náà fọ́déjì náà àwọn ẹ̀fọ́ ìlànà ìsìlámù mú gán kí ọ̀nà ìṣúrẹ́ torí wọn jẹ́ kí ìfẹ́ lóòrè tó bá rí ṣe nínú àdúgbò ọkàn rẹ̀ ọ̀balẹ̀ yóò gbé mọ́tò kalẹ̀ ẹnìkan tó wọ́n ní jẹ ètò sábẹ́ rẹ̀ tó ní jẹ ètò lábẹ́ kí ẹgbẹ́ lè rí ibú ẹgbẹ́ tẹ lájẹ́ ìdíje gbogbo wọn tó wọ́n lára sí lọ. ẹ wà tó ní kí ni nìkan ní dájẹ nìkan ní dájẹ àwọn tó máa ń fún wọn tó ti tó wọn tó tó ti pé fún wọn ó lọ pé tó ara tí dáadáa máa ń tí máa ń ṣe nìyẹn tó yóò ti máa ṣàdúrà fúnra ní wọn ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ rẹ̀ yẹ ọlọ́run ọ̀rẹ́ mi ṣàdúrà fún kan ọkàn fún gift yẹn wọ̀ tó kó mọ̀ pé a tó tó wà ló bẹ̀rẹ̀ yìí bóyá ó bí wọn ní ọgbà fún ní kíní kan kí a ti gba wọn gba ọdún náà yìí wọn lè ní ọmọ yìí ló mú fún ọmọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ à ẹ̀wọ̀n ṣe ń wo tó kò sí ní ìfẹ́ṣẹ̀ yọ yàtọ̀ tó ga ọ̀dà ti bòmí lórí ọdún mọ́bí lọ bí أقرأ وأكمل وهذه هلني فهادوا صحابوا إبرو فرعين كان تبعت فرعين كان كان فرعين يقول أجمع لك على يدي وسيني إسلام وإسلام وإسلام فلم يجلك بإذن الله كل لا يتيوجع فكذا سينا ولا ترى ما يوصل إلى يقول يبقى لأنه وغيره إذا سينا ومن سنين لك لو كان كل يقول لك àmójútó tó bá wá sí pé wá ń ṣe nǹkan tó wá nígbà ẹgbẹ̀rẹ́ tó lọ́wọ́ ọlọ́run kò ní ṣe ẹgbẹ̀ ẹgbà lọ ìjà ikọ́ rẹ̀ mọ̀ pé ìmọ̀ bí ẹ̀dá dáadáa lọ́wọ́ ìmọ̀ bí ni wọ́n wọ́n à dáadáa ni wọ́n tàhádú tàhábù alẹ́bìnrin wọn fúnra yín ní nǹkan ẹ̀ láìpẹ́ ara yín ẹ̀wọ̀n rẹ tó jìnà mú o kátiwájú ẹni tó ń jẹ́ alábàágbé ìyàwó rẹ ó wà níyàwó rẹ nǹkan gidi ìyàwó rẹ kò gbọ́dọ̀ sí ọ lẹ́nu bùn ní nǹkan o máa bùn ní nǹkan máa bùn ní nǹkan máa bùn ní nǹkan máa rà nǹkan mú wà ní kò gbọ́dọ̀ sí ọ lẹ́nu ṣe ẹ bọ́lá ọ̀gbọ́dọ̀ sí káàdì onígbọ́dọ̀ sí ọ lẹ́nu kó o tó sọ ló ti máa bọ̀ tó o fún nǹkan ẹni ló fẹ́ràn rẹ kò sí ni tí wàá kọ́ ọtọmátìkì rẹ ògùn ògùn kánẹ́lì fún wa ni ó ní ibi tó lọ sí tó kò fẹ́ káàkiri tó yẹ kò fẹ́ káàkiri ọ̀fẹ́ rẹ gẹ́gẹ́ ní kan tó wọ́n sàhádù sàhábù alẹ́ ti ní ọmọ ọgbọ́n ilé ẹ̀fún ẹ̀ ti máa ní ìgbà ara yẹn tó bá tẹ́lẹ̀ lára ọ̀nà tí ẹ̀tọ́ tí ẹ̀ fún aládùúgbò ìrìn òun náà ní sí ọmọ kẹlẹ̀ sí àfọ̀ tí ọba rí tó wọ aṣọ tí ọ̀dà tẹlifóònù orí rẹ̀ tí ò já bá sọ̀rọ̀ ó lè yẹ máa ń wo ọmọ ìlú ti ń gbé gbèsè ìṣòrí ìkóbi ń rìn rẹ̀ gbóbi gbèsè rẹ̀ tó ń gbé yìí gbèsè tó ń gbé yìí ṣe kò dáhùn kì yọrí síbi dáhùn tó arábìnrin ti lọ sí àpò aláṣẹjú ìyẹ̀fẹ́ tí ọ̀sẹ̀ jẹ́ ọ̀sẹ̀ tí ó ṣe gára nílẹ̀. ìjọ kan mo jòkó níbi ìta ọ̀dọ́ wa ni ọmọ kan wá nínú àwọn ẹgbẹ́ kí lọ́dọ̀ ní oṣù pẹ́ nítorí ọdún mẹ́jọ lòun tó wá dàgbọ́ ti dọ́mọ gé o ṣe dénà lọ́wọ́ kí mi sá à pẹ̀lẹ́ báwo ni ìgbà bẹ̀rẹ̀ sọ́dí tó gbẹ́lẹ̀ tó láyẹ̀ ọ̀rẹ́ mọ́ lọ́wọ́ ló wá ní ẹ̀rọ ló ń ṣe lè ṣe tó ní ọ̀dọ́ ẹ̀pá ayé ilé náà báwo ni ìtú ọkọ rẹ tó ní fọ́kọ́ tó ní òfin lọ́kọ̀ọ̀kan ìrìnlẹ̀ ọlọ́pọ̀ tó ti bá òṣó tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lọ́dún wa ìbọ̀rọ̀ ẹ̀ ti dá ákédù ó ní àtìṣe níbo lè wá ṣe ó ní ẹ̀ ti lọ lè ṣe ẹ̀rù tí ákédù rẹ̀ ọmọ sábà yìí ẹ̀rọ tó tó ti lọ́sọ̀ àpò àbáyé náà ní àgbẹ̀lẹ̀ ìdí àbáyé nínú àwọn àwọn àbílà kékeré dé ní ha ọkọ̀ ayé àwọn ẹ̀rọ ìfi ń dùn ní pé ẹ̀rù náà lọ́mọ lọ́dọ̀ tẹ̀ òun náà ẹ̀rù náà bẹ̀rẹ̀ náà ọmọ tí mo kọ́ mi lóhùn wọ́n lọ́wọ́ ti dé sí bó ṣe ṣe pẹ̀lú ọmọ tèmi náà nì ọ̀nà ẹni ẹ ti kúrò ìsọ̀kọ́lọ́ wọn ṣàtẹ̀ tó ń dúró lẹ́nu lẹ́nu ṣe sí ẹ̀rọ ẹ̀sìn ọba ti tó ní ìmọ̀ràn ìmọ̀ràn kò ní ìmọ̀ràn rẹ̀ wọ́n ti wá sẹ́ni rẹ̀ yẹn wọ́n fún fíjọ rẹ̀ ah, ah, látàrí yìí ó mú kan ẹranko wa máa ń fi láti lọ sí àkìlì yìí torí pẹ́pọ́ yẹn tí wọ́n fi ṣe ní àǹfààní tó ara pé ìyẹn ṣe dára sí ẹni tó ń jẹ́ alábàágbé èèyàn iná yẹn tó bákan náà bèèyà lówó wọ́n tẹ̀ fún mi àṣọwáyé yìí ìyẹn wọn lè kí bẹ́ẹ̀ ni ẹ̀rọ bíbí rẹ̀ gbà gbogbo eré kìíní pẹ̀ mo dà lọ ọ̀nà àwọn yọ ó tíráàbù láti ẹ̀ka ní ilé àá táwọn òpin ìrìn orí náà ni tó ara tí wọ́n ti mọ́ bẹ́ẹ̀ á ó fún aládùúgbò ní ẹ̀tọ́ rẹ̀ ó fún ẹni tẹ́jọ́ ń gbé òfin lẹ́tọ̀ rẹ̀ nìyẹn àwọn pé wọn rí òòtù bíbí rẹ̀ tó olúgbò kan yìí ṣé nọ́mbà fẹ́ ni àbí tó láti pẹ̀lú àdéhùn báyìí kíláàsì ní lọ́pẹ́lọpẹ́ kan dandan ojúṣe wa ni dandan dandan tó náà ni tí àwọn kan ní tí wọ́n bá dípé èèyàn kú ó fírí pé kò tẹ́wọ́ pẹ̀lú ọlọ́run ó ṣe dáadáa táwọn òbí rẹ̀ tó náà ló fi lágbára kí òun máa gbé mọ́lẹ̀ pé lágbájá yìí àwọn eléyàwó àjẹ́ náà ni àwọn ẹ̀tọ́ kan ní bẹ́ẹ̀ ó ti fi ọlọ́run ba nípa rẹ̀ tó wò sí níkà fún náà ni gbogbo ẹni tó bá ti kú níbi kí ọmọ sọ̀rọ̀ àforíjì ọmọ ọ̀gá fún ọmọ ṣàforíjì ọmọ ṣàforíjì pọ̀ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó ń bẹ tó yẹ kó mú tútù òní tuntun tó pé yẹn lọ́wọ́ ojú ó lè fi ìwọ ìwọ yìí ìwọ mú tó wọn tiẹ̀ kò mú tó wọn lọ́mọ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀ kò ní lọ wájú rẹ̀ ẹ̀tọ́ sì ni tọ́lọ́wọ̀ pàṣẹ rẹ̀ ni ọlọ́wọ̀ pàṣẹ rẹ̀ ló ń pàṣẹ rẹ̀ tòun náà ni wàláhì al-huquq kathira ala a'naqina ohun fọ àwọn ẹ̀ẹ̀kẹ́ àwọn ìwọ̀ ọ̀pọ̀ yọ̀rọ̀ wa tí ó pé kí ẹ bá ti òkú wa ẹgbẹ́ ẹ̀wọ̀ ìlú mi kan lè fi bó oṣù fẹ́ kọ́ wájú ọlọ́run wa ìlú àwọn ilé ìyá kọ́ ọ̀kú sí rárá kí o ṣe wọ́n tí ẹ bá yẹ ṣe kí o ti mọ̀ pé ọlọ́run wa ṣàfihàn ìfún ẹ̀rí àwọn ẹ̀jí tó bá ṣẹ́kù. الجاري في القربى والجاري الجنب والصاحب بالجنب نعم اوكي فلا سبحان الله وإذ القربى واليتامى لا نذكره قلوا أن يجد بالقربى تركوا ثمانين ولكن يرون واليتامى أو ẹṣẹ dáadáa tí wọn ọmọ tí bàbá rẹ kú ṣe pé ẹyọ wà nínú ilé ni ṣé dáadáa sí ọlọ́pàá sí ọlọ́pàá sí gbogbo rẹ wéréwéré tí máa ń rìn ẹ sọ fún mi wá ìtọ́lẹ́wọ̀n yìí àníkẹ́ bí ò ṣe ní wo àwọn ọmọ rẹ kó lọ ṣàìdá lọ wo ọmọ òru kan náà tọ́lọ́mọ òru kan máa ń bí wípé òun fẹ́ yìí aláì ọ̀tọ̀ wọn bí wọn fẹ́ sí bàbá mi ní ọ̀nà bàbá mi ti kú ẹ̀yẹ́ jẹ́ kọ́ ayé pé bàbá rẹ̀ kú bàbá rẹ̀ tó kú bàbá rẹ̀ kú bàbá rẹ̀ tó kú tó bí ìyẹn ti máa ń ṣe pẹ̀lú ọmọ orúkọ nìyẹn wọn àwọn onímọ̀ jẹ́ pé wọ́n ní kí owó ilé máa ń fẹ́ni tí ó pẹ́ náwó fún tọ́mú jẹ́pọ̀ rẹ̀ tọ́mú tó rẹ̀ tọ́mú tó rẹ̀ àmọ́ ìkìlọ̀ tiẹ̀ àmójútó tiẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ kí òkú rẹ̀ tó àti kó lọ́dọ̀ wá léèdì ọ̀la ọ̀gbọ́dọ̀ fún ọ̀gbọ́dọ̀ fún ọ̀gbọ́dọ̀ fún ọ̀gbọ́dọ̀ fún lọ́dọ̀ wá léèdì ó ké ẹnìkan fún ọ̀ṣẹ́ ẹnìkan fún ọ̀láṣẹ́ fún fún yẹn ẹ̀dẹ̀lẹ́ṣẹ̀ ó ti di fáwọn àárín fún wọn nù nítorí wọn kàn ní ìsìnkú wa lọ léèrè wọn ti gbé kí dé wọn kò tó wọlé ọ̀lẹ́tọ̀ ńlọ́rọ̀ kò tó wọlé. Gbani àwọn kí ni àwọn ẹ̀gbọ́n bàbá ìlú ń kọ́ or conductor or taxi ó ti di kíni fún ọ kí ọ yà ṣe ojúṣe ọ̀rọ̀. tó bákan náà wẹ́lí mẹ́ta kí ló wá ní ẹ dáadáa sí àwọn aláìní àti wọn náà pẹ̀lú yìí kò ní. àwọn oníṣẹ́ mẹ́ta kí miskin òun náà lè tó ṣe pé inú oorun jíjẹ déédéé díẹ̀ àmọ́ kò tó fún jíjẹ àmọ́ kò tó tó òun náà lọ́nà pé ní ẹni tó jẹ́ pé wàhálì jù من ذوي الحاجات الذي لا يجدون ما يقوم بكفايتهم òsì tó tó wọn bí wọn ń ṣiṣẹ́ lòótọ́ ń ṣiṣẹ́ ìtọ̀lẹ́ àmọ́ iṣẹ́ tí ń ṣe kò tó jẹ kò tó jẹ bí àwọn níbi one thousand five nínú mọ̀lẹ́bí iṣẹ́ rẹ̀ ti ní 500 hundred náà ní gbégbé wọ́n ti fẹ́ ṣe àbí one thousand yóò lọ five hundred tó kódà tí náà mo sọ pé àwọn ẹ̀yẹ tí wọ́n bá rí wọn ní wọ́n fẹ́ lọ gàtá lórí wọn fún wípé bóyá bó ṣe ń súnmọ́ fi náà lọ́sẹ̀ jẹ̀rẹ̀ wọ́n ní ah, iṣẹ́ iṣẹ́ rẹ̀ ló bẹ̀rẹ̀ nígbà tó ti wáyé wọ́n ní ẹ̀ eh, fifteen thousand náà ní lọ́wọ́ fún wa ẹ̀ eh, fifteen thousand ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún fifteen thousand kó lè fi ní ọdún thousand. àwọn fẹ́rẹ́ gẹ̀rẹ́ ni ẹ̀yìn kí àwọn ọmọ náà wọ́n tàbí ń pẹ́ kò lè fún yín bí wọ́n ti dà jù báyìí owó nìkan ní bẹ́ẹ̀ ni. Ah, irú ẹni yẹn wọ́n wá jẹ́ olówó ọ̀fẹ́ ọ̀kàkà kò sí tó burúkú wa ronú pé fifteen thousand fifteen thousand ọ̀nà méjìlá ká ọdún kan gbà lọ́dún tó lọ gbẹ̀rọ̀ jẹ. Tòlù fún jẹ́kí ìyá ń sájà àwọn ṣáàjà rẹ̀ o, ìyá bá jì. Tò ẹ̀ tó lọ ní ọkọ yọ balẹ̀, ara yóò balẹ̀ nígbà pé títí jíjẹ yìí ó ti rọrùn. Ẹ tó ń jẹ́ pàkíyà òun yẹ kó òfin ẹ̀rí kankan. Òkè ẹ̀rí òun rí pé bóyá ó ní di one thousand five ní ó ní pẹ̀lú àwọn ọmọ rẹ̀ lọ́gàn kò sí ẹ̀ rí iṣẹ́ tó lọ àbí iṣẹ́ òun kan kò sí ẹ̀ mú kankan wá fẹ́ kó wá jẹ́ two hundred one nípa ìfowópamọ́ pé á ah, ìṣẹ̀mí líle lé irú àwọn ènìyàn náà ló wá ní jẹjẹrẹ pé kí òun ṣe dáadáa sí wọn. والأزواج والجار ذي القربى والجار الجنب والصائب بالجنب tó àwọn afáàní tó ìbùdó jambi òun lè tó ṣe pé jama'atun àtìsáfàrò ìrìn àjò ló jọ parí papọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa tó wọn ṣe pé ọmọ rí wọ́n wá wọkọ̀ wọ́n lè wá wọkọ̀ ẹ̀jẹ̀ di ọkọ̀ wọ́n arànjú gan kalẹ̀ wọ́n arànjú di ọkọ̀ kalẹ̀ tó mùsùlùmí dé ọ̀rànjú wọn mọ̀ mọ̀ rí ni wọ́n á ní ẹ̀dá pẹ̀lú àtọ̀ lóòrùn lóòrùn lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n kékeré kan fúnra rẹ̀ ńlọ agbọ́ kékeré tó tó gbé lórí ìtàn rẹ̀ tó tó gbé láti rẹ̀ tó gbé síwájú rẹ̀ ìrẹ́lẹ̀ kan ẹ̀dùkọ́ rẹ̀ lọ́jọ́ kúrò lọ́wọ́ kan ẹ̀dùkọ́ ti sọ ó gbà wá gbà wá mi ló ní ìrìn àjò kódà ló ní tó ṣe tó wọn àrùn kọ́bá ìrìn àjò rẹ̀ ẹ̀dùn tó kó tó yẹ fún ẹ̀dùn náà ní jù wá ẹ̀dùn láti gbé pàtó wáyé nínú wọn àwọn èèyàn rẹ̀ yé àwọn èèyàn sàmú ìlànà ní ọ̀sẹ̀ wọn náà fi ìlànà láti ọ̀sẹ̀ dá ó ti sọ ìṣòro ó ti wá lọ́wọ́ ìṣòro ó ti wá lọ́wọ́ títà nínú ẹ̀ka ní ọ̀pọ̀dá ọ̀dà ẹlòmíì gan àwọn ọ̀dà ìyẹ̀mí dáadáa o ti pé ìlú kúṣẹ́ bó ti rán ní àjọ pẹ̀lú oníjì ni pẹ̀lú oníjì ló wà sọ pé ẹnu ilé ń bẹ̀ wọ́n ní tọ̀ ẹnu rẹ̀ tọ̀ ẹgbẹ́ yóò bẹ́ ṣe kéde tó ga yóò kọ́ wọn lọ àbílẹ̀ lẹ́yìn yóò kọ́ wọn lọ àbílẹ̀ lẹ́yìn tó gbogbo sáǹtọ̀ yìí ṣe tó kọ́ aládéka dandan kéèyàn ló ṣe bẹ́ẹ̀ ọ̀ títí ẹ̀rọ ogun nǹkan yẹn ọ̀la aláfíà ọba rù ìlú ó dáa tó gbogbo kálukú mọ̀ pé pẹ̀lú rọrùn pẹ̀lú ìdùnnú tó gbogbo nǹkan yẹn òun ní wọn ṣẹlẹ̀ ní hajj àtúntàn ẹ̀rọ rí kíkiri ẹ̀rọ ń wo àwọn èèyàn lára àgbo hajj ni ẹgbẹ́ wa lọ sí hajj rí ẹgbẹ́ tó wà lọ sí wúrà rí lọ́kùnrin ní bíyè fún gbogbo ayé òkèèrè báyìí fífi gbogbo ayé kó rí báyìí ọmọ ẹ̀ lọ́nà ọ̀rọ̀ ọ̀gbọ̀n ọ̀ hajj hajj hajj kúl kúl tó ẹgbẹ́ tó wá káì kò sí ìlú ẹ̀ gbogbo ayé níbi ìṣe ìṣedára sí àlejò wọ́n ní ìyára ya òkú lówó àmọ́ wọ́n ní kọ́mọ bùnẹ̀ ní nǹkan wọ́n fẹ́ẹ́ lè gbé ẹ̀mí wọn sọ̀rọ̀ fún ẹ̀ pẹ̀lú kúlẹ̀ tó dára kò sí ẹ̀dá àdá àwọn ọmọ náà tó wá jogún rẹ̀ jogún rẹ̀ àwọn fẹ́ẹ́ lè àgbákùjà bá yọ náà àwọn ọmọ lábọ́ wa náà ìkànnì dápẹ̀rẹ̀ wọ́n ti gbé ń ba ọ̀rẹ́lẹ́yìn wọ́n jà ìyàkúyà bó bá ń lọ rẹ wọ́n lè lè ọ́ ní àlùbọ́sà ní ẹ̀yìn gbogbo àwọn á pè ní ọ̀bọ pípẹ́ tó bá dúdú tó ní ọ̀bọ ní ọ̀bọ ní ọmọ òkè wọn tó bá tó wá ná wọn yẹn òkè àbákò olú ọjà àlùbọ́sà àwọn ẹ̀dẹ́ wá kí ni kí ló dúdú àbí kó sáwọn lẹ́gbàá ṣáà yóò wá sá lọ ṣùgbọ́n ṣe rí bá bẹ́ẹ̀ bọ́ ṣe rí dápọ̀ àwọn èyí òde tó fún àwọn tó dáa wọn lè dé ká dé ọ̀dà ọ̀ràn. torí ó ṣe lọ ní pé ẹni tí wọ́n jẹ́ sọ ìwòlẹ̀ jẹ́ ń bi fọ ẹni tí ìrìnàjò wà lẹ́gbẹ̀ẹ́ ara èèyàn ní ìrìnàjò. bákan náà wọ́n fi lè tẹ̀lé ẹtù fún ìkan ní ńlá ní ìrìnàjò òun rẹ̀ wá tán wọ́n á nílò kátà àbúrò ẹ̀ ń bí ìrìnàjò lọ́wọ́ èèyàn ayẹ aláìkiri jọ ẹ̀nà àánúrò gbọ́dọ̀ kọ́lé lọ ayé ti fẹ́rẹ́ akílóṣẹlẹ̀ wọ́n ni ah, owó ọkọ̀ mẹ́fẹ́ náà ah, pẹ̀lẹ́ ló túnbọ̀ láti kánú ni túnbọ̀ ló wá lọ ló lè kó ní ọkọ̀ wá tà ó lè ṣe wọ́pọ̀ yẹn ẹ̀nà òde zaria fún zaria wọ́n á gé okòló ọ̀rọ̀ tó máa yọ gbà ṣùgbọ́n ìrìn àjẹ́ ti fẹ́lẹ́ lórí lọ́wọ́ pọ̀ lórí ibú ni wọ́n nígbà ah, sọ ó ti lóun ṣọ́ọ̀bù fún náà ni ìmọ̀ wà wọlé ẹ̀jọ̀ wọn wọ́n ní gbogbo ẹ̀ tó bá ti wá tó bá ti ẹ̀ má jẹ̀ wọ̀n àmọ́ òun kan bẹ̀ ọmọ ilé rẹ̀ bá rí ẹ̀ tó wá sọ̀rọ̀ ṣé mo ló ló ló à jẹ́ kó béèrè tí kí kébé kò tó wọ́n lápò àwọn kan ní ìbéèrè lọ wọn dípò gan tó gbà lọ tó àkó òfin òdì kéema tó fún àmọ̀ sáà ẹni tó bá sọ ọ̀sẹ̀ ẹ mẹ́ta bí máa tó ní aláyà kúrò àti pé ẹ fi ẹni lúbí ní lúbí ẹni tó bá fọkó fún un ẹni tó bá ní fọkó máa lọ tòtò àkó bá dọ̀ pàdé náà ni torí wa ní wọ́n mú sẹ́bí ọmọ ẹni tó wà nínú ẹ̀ jù ṣé dáadáa sí i ṣe dáadáa sí i wọ́n bá ẹ̀kẹ́ ẹ̀yìn náà ló kù àtàwọn tó ṣe pé ẹ̀yìn lẹ́ni wọn ẹni pé ẹrú yín ni wọ́n ń ṣe àbí wọn kì í ti ẹ̀ ṣe ẹrú wọ́n jẹ́ ọmọ ìwọ́tọ̀ ní tó pé ń bá yín ṣiṣẹ́ àmọ́ wọ́n lọ ga rẹ̀ àbí wọ́n lọ fa rẹ̀ mẹ́lẹ̀kẹ́tẹ̀ ìmánu kù olúwa ní ìlú òṣù dára fún wa wọn láwọn ọmọ ṣẹ́ wọn kọ́ṣẹ́ lálẹ́ rẹ̀ mọ́lú wọn lókulò mọ́lú wọn lókulò tó kọ́ wá kí wọ́n kọ́ orí tí ó pé àwọn ọmọ rẹ̀ ò fẹ́ kọ́ lóẹ̀ tó kọ́ ní kí wọ́n kọ́ aṣọ táwọn ọmọ rẹ̀ ò ní rẹ̀ alẹ́ ti sọ́wọ́ wọn wà ní ìwà ìwà sẹ́lẹ̀ إنه حديث أبي هريرة إن إخوانكم خوالكم أنا من الشراء والرياعين دم بلابعين أدرع نجفين جعلهم الله تحت أيديكم الله سوى قادعين اتولوا إيه إيه إليك إيه يقفوها إليك قوليش أبني بشأن ولجوكا أبي أولو قوليكم أنا من وضعين كان أخوه تحت يدي أنا ọmọ ìyá rẹ̀ tó bá ń bẹ lábẹ́ ìkápá rẹ̀ àníbi bẹ̀rẹ̀ dájọ́ àwọn ojúṣe rẹ̀ àníbi ní fáńtì ọ̀sẹ̀ ìmọ̀ òwú lẹ́sọ̀rẹ̀ pàṣẹ tó tó ń jẹ nípa ọdún kó máa máa jẹ wọ́n yẹ lóṣù tó ń lé máa ń lẹ́gbà wọ́n náà wọ́n ṣe dúkọ́ náà wọ́n wọ́n àníbi wá ní wàlá ti tẹ̀lé lépo owó náà yà tẹ̀lé kù nínú fún wa tí o kọ́ yóò fún ọ ṣe. Alẹ́bí bí dákòjú ilé ìsìn fún wa kó aṣọ sí bá ní bóyá náà fọ́ fún ọmọ fún aṣọ mi. Tí wọ́n ti mọ̀ pé àwọn èyí fọ ipò yìí lè sọ kí ibi máa ṣe ìlú kọ́ wọlé fọ̀. Bẹ̀rẹ̀ máa ṣe ìlẹ̀kẹ́ débi máa dé nìkan ṣọlé ìsìn kí ní ṣe fàájì ni tí mo kó aṣọ yẹn tí mo ṣe kó wá mi fọ̀. Àmọ́ wọ́n yá lọ́ọ́ tó bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ṣọ ọ̀rẹ́ yóò bò ọ̀rẹ́ yóò tó yóò bò tó àlẹ́bí ni tó bá ọ̀dà àpàyé ń tẹ̀lé tó mú kó máa yà bẹ̀rẹ̀ lọ kájọ wá ní ọwá kó iṣẹ́ lé lọ́wọ́ àlẹ́bí ni fa ìlú ọ̀yà ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ títí ọ̀rẹ́ lẹ́nu fọ aṣọ yìí lẹ́nu sílẹ̀ lẹ́nu sílẹ̀ fọ ọ̀fẹ́ ní kọ́lọ́ sọ́ọ́lì wọ́n lè ṣì gbẹ́kẹ́lẹ́ tó lọ́wọ́ pé alábẹ́dá yìí àjọ ṣe ni tòun pọ́n àwọn àgbẹ̀ wọlé so irú àwọn nǹkan báyẹn nígbàgbọ́ kíyèsí ayàpọ̀ hàn mí ayàpọ̀ hàn mí so wọn lọ náà lọ lẹ́rẹ́kẹ́ ẹ̀yìn náà rẹ̀ kó yọ sí ìjọba ààrẹ rẹ̀ kù irú àwọn èèyàn lọ bí nífẹ̀ẹ́ sí kólà mọ̀tàlẹ́ ìṣòro àti jẹ́ onígbìrọ̀ǹkáyì mọ̀tàlẹ́ ọdún wọn ṣe yẹn mà yóò máa sọ pé báyìí ni mo jẹ́ báyìí ni mo dá ìwà ni mo ti tẹ̀ ṣe bá gbogbo ojú máa ń pè é àìlè ṣe dáadáa sáà ń sọ yìí àìlè fún ẹlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ yìí gírí mi ká ìlọ jẹ́ ìpè rẹ̀ dákun kọ́ lórí náà wọ̀ kọ́ lọ wọ ẹ̀ tó jù lọ lọ wọ ẹ̀ tó jù lọ kọ́ lórí sálámà sí. gírí mi ká ìjọlẹ̀ lójú ìjọlẹ̀ lójú lórí wọn pé àìlè ti dàbà wọ̀nyí àgbàtà wáyà yẹn kí ni ìrìn ọ̀rọ̀ ìrìn àyè ìwọ bàbá fún ìjọba péyàn kọ́lá ìní ọjọ́ ọ̀rọ̀ ó tún ọ̀rọ̀ ìjọba ìwọ àdébáwò ni ẹ̀ka àwọn àdébáwò ni ẹ̀ṣẹ̀ tó kọjú ọ̀rọ̀ báwo náà ló ń bì á ìjọ ọ̀nà báwo náà ló ń bì fún ọ àwọn tó bá sálámà ẹ̀tọ́ àgbàlagbà ní kóòlù oṣù kẹ́mi kó tó àwọn sálámà ẹ̀wọ̀n sálámà kọ́lá kò tó burú kí sàmà ìbọn àdébáwò ni kí ọ wọ́n padà wá pé ẹ báyìí ìmọ̀ sálámù nílé ẹ̀ka kò ẹ̀ dáhùn sálámù ní ẹ̀. àyà àmúlé báwo ni àgbèrè báwo ni ló fẹ́ o ẹ̀ dáhùn sálámù ẹ̀ èmi sàdó àfúnmi èmi sàdó àfúnmi náà padà ẹ̀ ti lọ báyìí wọ́n lò tí mo lò lòun ní ọ̀kẹ́ kí n ti tọ́ wá kékeré wọn káyè tó wọn. tó àwọn oníyẹn lẹ̀ tó wá ń bí ọmọ yìí à èèyàn lọ́mọ yìí à ọmọ yìí bò olówó káyọ̀ lọ́nà wọn ọ̀fẹ́ ẹ̀rọ nǹkan báwọn kíkẹ́ ọjọ́ mọ̀ kùtàrí ẹ̀tọ́ tó rẹ̀ lójú fọ̀kúrù tó máa ń ṣe fáàrí ṣe báyìí mo ti tó báyìí mo ti dà bẹ́ẹ̀ sì ni ànílà káyọ̀ kí ló dà tó ìrẹ́lẹ̀ tó ti jù ọ́ lọ òòrónú òòrónú tó bá ń kó oṣù dìgírì ọmọ thirty years òòró ọmọ eighteen years tó ti pa ọmọ nineteen years tó ti parí dìgírì ọmọ nineteen years tó ti parí dìgírì mò ń ta kọ́kọ́ ní masters lọ ọmọ twenty five years ti parí ní masters mò ń ta kọ́kọ́ ní phd ọmọ twenty ọmọ thirty years ti ó ti di ó ti di doctor ó ti di doctor ti doctor tí o tún ọmọ ṣe fáyé ohun tó bá ronú àti tó bá lajú ó wò ní pé kò sí sífà ní kankan bẹ́ẹ̀ sífà ní kankan bẹ́ẹ̀ síbi àtẹnìkan jókòó lálẹ́ nìyẹn fẹ́ẹ́ rí ọ̀hún kiri kiri ni iṣẹ́ àgbàlagbà tó ẹni tó ẹni kẹta wọn pè pé prof prof prof prof wàhálà wọn kẹ wọn kẹ ẹni yóò mú pé lẹ́yìn ọdún méjì nìsín yóò di prof rẹ náà science student science lecturer ni alùsùnà ni ọ̀dọ́ ọmọ kékeré ni kò sì sí ìgbéraga kankan òní àbọ̀jà kankan onímọ̀ àṣìṣe professor ẹ̀ mathematics statistics ó tó alùsùn náà pàdé àti ìhun tí òkúté bá kò fọ́nà wà àti ìhun tí òkúté òun ṣe islam òun ṣe nǹkan gẹ́nìkan gẹ́nìkan islam àti gẹ́nìkan education ó wà rọ̀ pa yàn án nínú ọ̀kàwé náà ọ̀kàwé náà ọmọ tó ń kọ òkú fàkúr mùktáì fàkúr sọ́nà ló wọlé kẹ̀ gan kí orí bá wọn tí ìyẹn òun ń jẹ́ lọ́wọ́ òun là ka ikú kò tó wá tó ń mú orí ọlọ́wọ́ bá lọ́kọ́lọ́ kó àbúrò ọlọ́wọ́ tó yìí kọ́lọ́ mọ́ sànù nílẹ̀ rẹ̀ wà dáadáa kọ́lọ́ mọ́ fi ṣe wá ní ọ̀ṣọ́ kó lè yẹ máa ń bẹ lọ́wọ́ bá rẹ̀ lọ́wọ́ tó kí wọ́n ẹ̀dá lé wà wọ́n bẹ lọ́wọ́ tó ń ṣe ọlọ́wọ́ tó ń ṣe pé kí wọ́n rẹwà kéńdì orí ẹwà burúkú yọrọ wọn sáà dà nílẹ̀ fà so gbogbo náà wà yìí sọ̀rọ̀ ọba fẹ́ nítorí pé kí bí inú náà wọ̀ ẹ̀sìn síyàn bákan náà aláfẹ́ wọn wá bá àwùjọ àdúgbò da inú mọ̀lẹ́bí ó dùn ṣògbogbo ju bó ṣe yẹ kó rí kò ní sí tàbí dídàgbà kò ní sí wàhálà kò ní sí ọ̀fẹ́ ẹ̀rẹ́dẹ̀rẹ́ sí ayé inú kálukú dùn torí pé kí ni dáadáa níjọ́ ń bẹ ní àárín ara yín tó kọ́ wọn ṣáà ṣe dáadáa sí ìbò wa wọn dáadáa kan ṣe rẹ̀ wọn dáadáa rẹ̀ wọn ṣáà kan wọn rẹ̀ ṣó ní ẹ̀ṣẹ̀ ọ̀la ìlànà ìlànà ìlànà ìlànà. ok ọ̀tọ̀dẹ̀ kan wá pè yín àjẹgbọ́n àjẹbí tó tó gbà ń bójú ọwọ́ aṣọ́nà yìí pé tọkọ̀ yẹn bá ní kó ń bò bàbá kan lọ sọ́bọ̀ nkérẹ́dò wọ́n láì pé ojú tí ó bá wù ọ́ tọkọ̀ tó mọ́ bójú torí ọkọ̀ rẹ kò sí nǹkan kan náà kí náà ń ṣe lọ tó máa ń ṣe lọ tó wọ́n ní pé àwọn gbọ́ wà sí tí mo ṣe lọ rédíò ní ọ̀kan yìí sí ọ̀pọ̀ yàn bí tó bá ní kéèyàn máa ṣe kí ọmọ bójú fóònù kan ètò kéèyàn lè máa bò mo wá fún léṣe pé òré bẹ àwọn ní afá kan ni ó sọ inú rédíò bá àwọn ẹ̀gbọ́n rédíò pé lọ́kọ̀ rẹ bá ní tó ń fẹ́ ní kó bójú sí òun máa bò pé ọlọ́run ní òun ní lẹ́sẹ̀ ọkọ̀ rẹ á sọkúsọ ní afá òun sọ. So, أنا بني لا طاعة لمخلوق لما أفيد الصالح bẹ́ẹ̀ ni ẹ lè sọ pé kò ní lẹ́sẹ̀ rẹ̀ pé tó bá lè sọ pé ti ojú gbígbó dà tó bá lè púrúfù rẹ̀ pé pé ò búra ọ̀dà tó tí ò bá ti lè bú tí ò bá ti lè púrúfù rẹ̀ pé pé ò búra dá a jẹ pé ṣíṣe fún ẹni kan pẹ̀lú ìdá tó ti rà tó ní tí ó wà ni ẹ̀rọ tẹ̀lé ẹ̀dá kankan ẹ̀rọ wáyọ̀ ẹ̀dá kankan bẹ́ẹ̀ padà wá rí nínú ọlọ́run wa tó dáa yín tó ń lọ ọ̀rọ̀ ayọ̀. Olórí ẹ̀sẹ̀lá ayọ́kọ̀tún lọ ẹ̀kọ́ ẹ̀kọ́. Ẹlọ́kùn ṣe nípa ìrẹsọ́dà èèyàn tí ń ṣe tí iṣẹ́ bá pàdé papọ̀. Ṣé ó yẹ ìjọ máa fi àwàdà bí ẹ máa sọ̀rọ̀? Ìyàwó Bọ̀dáyà èyí bá sáwàdà àbí ọwọ́ àbúrò yàn èyí bá wọn sáwàdà kọ́lá kí ìjẹ́ ìṣẹ̀jọ̀ páyé pọ̀ kò iṣẹ́ ìṣẹ̀jẹ̀ fún olùṣẹ̀jẹ̀ fún báńkì ó lọ náà ni. tó alẹ́sọ̀ wọn àlẹ́sọ̀lá wọn fi ilé ṣúgà kí ọmọ wọlé ìyàwó gbèdá yàn èyí kí wọ́n á ní wọn sáwàdà kọ́ wọn jù kúlẹ̀ kọ́ wọn rẹ́ẹ̀dì kí wọ́n á ah! ẹlẹ́bi ọ̀rọ̀ bẹ̀rẹ̀ bí afárá ẹ̀ńtẹ̀lì àmọ̀ràn pípé ìyá àbúrò ọkàn kọ́ ẹ̀gbọ́n kan lẹ́nu yóò lọ gán ẹ̀wọ́n ikú lọ ẹni tó ń kẹ̀kẹ́ ní àbúrò lágbàdì kò bá mi kí ìyàwó àti àbúrò ọkàn ẹ̀gbọ́n kan kan aláwàdà ẹ̀ńtẹ̀lì jẹ́ aláwàdà ní bàbá ọkọ rẹ̀ bàbá ọkọ rẹ̀ gẹ́gẹ́ àwọn ọkọ rẹ̀ lè bá kọ́dà ọmọ ọkọ ọmọ ọkọ rẹ̀ tó lè máa bá ìyàwó bàbá rẹ̀ sàwádà lórí òkú ọmọ lọ́wọ́ ní ọ̀dọ́ rẹ̀ kọ́ wẹ́ ike náà lè ha nígbà wọn là ẹ̀ lè nígbà wọn nígbà nígbà wọn ní ẹ̀ ha pé máa sàwádà òtún tó burú lẹ̀ àmọ́ ẹ tí ìṣẹ́ ìyàwó عندنا سؤال الإنسان كيف البروفيت صلى وبسيطر الفاتحة في جماعة فكنا اوكي وانا شيء اوجور اليوم كاين كسورة الفاتحة نبي يوم جمعة so èyí ó rẹ̀ jù wọ́n náà àgàm lọ́dà náà níbi ọ̀rọ̀ àwọn àfà níbi tó bá ti ń kí ó dákè òun náà lè kéèyàn dákẹ́ kí ọmọ ilé tó mo ní sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ tó mi pé ọ̀rọ̀ nínú ọ̀dẹ̀ àfà kan ní ẹ̀rọ kàá ni èyí kan kí ó dákè ẹ̀yìn ọkà tó wà pẹ̀lú àti hà lọ́wọ́ àfà kan ní kẹrin ọkà àmọ́ ìtumọ̀ wọn ṣe ní ìlú pé wọ́n máa ń kà. irú yẹn ní ẹni yẹn ní ìfẹsọ́lá lọ sí jọ́mọ́ tí wọ́n máa ń ké sọ́lá tó fà á dé hà yóò máa yí tó ìfúnná mi kò ní ké yóò máa gbọ́ tí ìmọ̀ràn òru bí ṣe ń kà náà ní wọ́n mú ọmọ ààrẹ. Bishop of Females for that. Wọ́n ti di náà ní ẹ̀sọ́ làwọn ní ọbẹ̀ tó ṣe pé òun ọ̀rọ̀ tó lóbìnrin kí ọ̀rọ̀ ọ̀hún àwọn àyè tí obìnrin máa ń bò lórí ẹ̀ṣẹ̀ ló wà nílẹ̀ tó a pé ìjáàbù rẹ̀ tó wọ̀ yóò bọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ètò láìsí àwọn tó wá sí pé ìjáàbù rẹ̀ ló bọ ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ń hàn láìsí wọn nílẹ̀ kò dáa yóò máa ti dáadáa ìró rẹ̀ kù lọ́kì sí pé yóò ba ìró rẹ̀ jẹ́ àìwọ̀ tọ́ọ̀sì ṣòtì ẹgbẹ́ tí ó wọ tọ́ọ̀sì tí ó wọ ṣìjáàbù ìrún tiẹ̀ tó pé ní dáadáa ju tẹni yẹn lọ ṣẹ̀fẹ̀lẹ́ mùsùlùmí kí lè bá pín nígbà bá dáa jù nínú wá ṣe ṣòtì lè bá pín ládàá tó tó ládàá rẹ̀ tó kẹ́kẹ́ jù lẹ́nu wákàtí tó lẹ́yìn pé lórí ọmọ tó lè wọ́pọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́yìn ìṣẹ́ ẹ̀dá rẹ̀. والله أعلم وبشارك الله وسلمك صلى الله عليه وسلم